أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tó fi wá ṣe kòǹgẹ́ dáadáa tó ní kí a tún lè péjọ lónìí gbogbo kìràkìtà wa lórí àlámọ̀rí ẹ̀sìn kọ́lọ̀nkọ́ gbà lẹ́sìn fún wa òní ni Ramadan ẹlẹ́ẹ̀keje nínú ọdún hijira 1447 lẹ́yìn hijira nabi wa sallallahu alaihi wasallam a sì ń bára ọlọ lórí ihdina siratal mustaqim siratal ladhina an'amta alaihim غير المغضوب عليهم ولا الضالين ìpèrè ọlọ́run tọ́ wá sí ojú ọ̀nà tààrà ojú ọ̀nà tọ́tọ́ táfìrí ìyọnú rẹ kọmọ̀jẹ ojú ọ̀nà àwọn ẹni tó bínú sí kó sì mọ́jẹ ojú ọ̀nà àwọn ẹni ànù ṣùgbọ́n ojú ọ̀nà àwọn èèyàn tó ṣe pé ó ṣe ìrọ̀rá rẹ fún àwa lórí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹ́ fà lórí abala tọ́kàn ìbí àyà yẹn o náà lápè ní ṣàwáhìdù kọ̀ràníyà ala anna al-yahud magduba alayhi ẹ̀rí nínú kọ̀rán àwọn ẹ̀rí kan nínú kọ̀rán tó ń tọ́ka sí pé ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ó bínú sí àwọn yahudi nígbàtí wọ́n yapa àṣẹ ọlọ́run lánàá ti sọ̀rọ̀ ń pa sísì tí ń sin ògédègbè màálù tí Musa sáàmìrí yìí tó hun fún wọn àbí tọrọ fún wọn tọ́lọ́n ti torí ẹ̀bínú lé wọn lórí bẹ́ẹ̀ náà ni ọlọ́run ni wọ́n ṣe kèfèrí sí ohun àwọn ọ̀rọ̀ wọn ọlọ́run wọ́n sì ń pa àwọn ànábì ọlọ́run ní ọ̀nà tí ọ̀gbà tọ́ wọ́n sì ń ṣe ìrẹ́jẹ lórí ilẹ̀ ọlọ́run torí ìyẹn náà tó bínú sí wọn bẹ́ẹ̀ náà ni nípa ìròyìn ànábì sallallahu alaihi tí a ti ń sọ fáwọn èèyàn tẹ́lẹ̀ tọ́wọ́ adé tán tọ́wọ́ jẹ́ pé wọ́n wà nígbàgbọ́ sí tí a ń sọ mọ́ tí a wá fi nǹkan míì jírọ rẹ̀ tí a ń sọ̀rọ̀ míì tí a ń ibi tó ti wá tí ọjọ́ ọ̀dọ̀ àwọn orí ọlọ́run tọ́lọ́run gbígbà ibìkan tọwá ń bínú tí ọ̀tọ̀ ẹlọ́run kí ló wá fẹ́ ṣe níbi àṣẹ ọlọ́run níbà pé ọ̀ntanra rẹ jẹ ọlọ́run wá sọ pé ìyún náà tún jẹ́ okùnfà ìbínú ọlọ́run lé wọn lórí afọ́ olórin ó sọ pé rọ̀dí tó kọ́síràn wà alálẹ́ kọ́sírì rìdọ́ mọ̀nkánà dáa sàkítín aláàsọ́rìfìlkọ̀dọ́ nínú mọ̀sílá tó ibùnú dùrẹ́ìd ibùnú dùrẹ́ìd lọ́kọrin yẹn onírọ̀dí tó kọ sọ̀rọ̀ èmi yọ́nú sí ntọ́lọ ń ṣe fún mi ní túláàsì wàhálà lè kọ́ sí rírìdọ́ ẹn tó bá ní rárá òun ọ̀yọ́nú sí gan túláàsì yọ́ pàpà yọ́nú sí ni torí pé ń ká nàdá sàtínà lásọ́rí fílkọ̀dọ̀ táà ní ìbínú rẹ̀ yígádàrọ̀ ọlọ́run padà káwá pé bó ṣe á bínú tó bó ṣe faraya tó kádà àtọ́lọ̀ ti wá kọ wá torí ẹ̀wà yí padà kò sí so bó ti lọ gbára dálẹ̀ tó bó ti lọ bínú tó bó ti lọ ṣe kéétà èèyàn tó kò lè yí kádà ọlọ́run padà ọyá àtúmọ̀ yínú ìbílú ọlọ́run níbi àwọn yẹ̀wúdí ẹlẹ́ẹ̀kẹrin tó tó ń tọ́ka lórí pé àwọn yẹ̀wúdí ọlọ́ọ̀bá àlékẹ́lá ó bínú sí wọn ọ̀nà ni ayàtọ̀ ọlọ́ọ̀bá àlékẹ́lá sọ fún wa nínú suratul maida aya 59-62 a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim kòlíyá ahìlàlìkìtàbì halitẹ́ntìmúnà minna illa an amanna billahi wa ma unzila ilayna wa ma unzila min qabil wa ana aktharakum fasiqun ọlọ́ọ̀bá ní ẹyẹ múmìnì ẹ máa sọ fún àwọn yahudi pé kí ló dé kí ló tẹ́ fi ń kórìíra wa ìkórìíra wọ já sí kìí kájú pé àmànàbìlá anígbàgbọ́ sí ọlọ́ọ̀bà alékẹ́ ọlá ní kò sí nǹkan ìkórìíra wa ju wípé anígbàgbọ́ sí ọlọ́ọ̀bà alékẹ́ ọlá wà mọ́ òǹzílá ilẹ̀ iná àti ìtọ́lọ́ọ̀bà alékẹ́ ọlá tó sọ̀kalẹ̀ fún wa wà mọ́ òǹzílá min qabilu àti ń tọ́lọ́wọ̀ bá alékọ́ láti sọ̀kalẹ̀ sáájú sínú àtàwọ́rà àti injil wà ní aktharakum fasiqun èyí tọ́pọ̀jù ní yí pòkí ní yí pòkí ní ilẹ̀ tí ma dá ẹ̀ṣẹ̀ lójú táyé kò tí ẹ̀ ní tìjú ọlọ́run kò ni ó ti máa mutí ni ó ti máa ta ni ó ti máa fọwọ́kọ́ obìnrin lọ́rùn kọ́dà bó sí ìyàwó rẹ̀ nínú kàwárí mílìmì mùrúwà ìwà tí ó dá èmìlò lọ́fẹ́ sọ ń kó ní igi lórí ẹ̀ tọwá ń fọ́ ọkọ̀ lọ́rùn lójú títì àwọn pòkí náà làwọn tí wọ́n máa dá ẹsẹ̀ tí wọ́n ní wọ́rì ojútáyé wọ́n ti máa ṣe inú àmì pòkí nìyẹn ọlọ́ni ọ̀pọ̀lọpọ̀ yín pòkí ní ẹ̀yẹ̀wú ní قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم الكرة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل sọ fún wọn wípé ṣe ń fún yín rò ń bí tó tún burú ju ẹ̀ ń táwí lọ ní ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run o náà ni man la'anahu Allah ẹn tọ́lọ ń bá sẹ́bilé tó gbé jìnà sí kẹ́rẹ̀ nítorí àìdá tó ṣe waghadiba alayhi tọ́lọ tún bínú sí wa ja'ala minhumul qiradata wal khanazir tọ́lọ wá sí àwọn ọ̀bọ ọlọ́nsọ àwọn kan nù ọsọ wọn di ọ̀bọ nítorí ẹ̀ṣẹ̀ nú àwọn Yẹ̀húdí ọ̀bẹ́nu ọtọ́lọ́nsọ̀dọ̀bọ̀n wal-khanāzīr àwọn míì tọ́lọ ń sọ wọ́n dẹlẹ́dẹ̀ nítorí ìbínú tọ́lọ ń bínú sí wọn wọ́n àbádà tọ́gùt tí a tẹ́ pé ẹntí ń sin nǹkan mi lẹ́yìn ọlọ́run irú àwọn ẹ̀yẹ́ tó burú ulaika sharrun makana àwọn ẹ̀yẹ́ burú nípò lọ́dọ̀ ojú ọ̀nà tó yẹ kí wọ́n rìn wọ́n ti sọnù wọ́n ti di ẹni ìbínú lé lórí wa idha ja'uka qalu amanna wa qad dakhalu bil kufri wa hum qad kharaju bihi wallahu a'lamu bima kanu yaktumun ọlọ́ni wa idha ja'uka tí a ń bá lè wá bá ọ ilẹ̀ òjísí ọlọ́ wa idha ja'ukum tí a ń bá lè wá bá yín ẹ̀yin sàbí ànábì kọlu àmàna ó ní àwa ti nígbàgbọ́ tí tí ẹ̀ ń sọ ìrọ́sì ni mùnáfìkì ni wọ́n ọmọ pé yìí ó tó jẹ́ ọba àlekẹ́ ọlá ń bínú sí wọn torí mùnáfìkì bí tó ń wora rẹ̀ ń wò wípé ọlọ́wọ́ mọ́ <laughs> wàkọ́dí dákàlù bèlè kúfúrì ńgbà dé káàfìrí ni wọ́n wàhún kọ́dí kára jù bí i ńgbà tó fẹ́ máa lọ kèfèrí náà ni ni wọ́n tó bá lọ ńgbà ẹ pé ńgbà wọ́n dé mùnáfìkì ni wọ́n ńgbà wọ́n sì lọ òtò túbá so gbogbo bí wọ́n ṣe wà lọ́dọ̀ àwọn mùsùlùmí òdodo àti dídé wọn àti lílọ wọn lórí kí wọ́n ṣe mùmínì òdodo ni wallahu a'lamu bima yaktumun ọlọ́run bá lè kí ọlá ó nímọ̀ sí tí wọ́n fi pamọ́ sínú ẹ̀mí wọn wàtàrọ kẹfíìrọ mínúhùn yùsáàrí rúnà vilé ìfìmí wà lùdíwáni wà á kéèlè imú sùhútà làbí ìsàmàkánù yàmàlùún inú tọ́lọ́wọ́ bá alékiọlá tó tó fi bínú sí wọn o náà ní wọ́n máa ń ṣe alápá ń tètè lọ sí bí ẹsẹ̀ competition ni a máa sí lọ bí ẹsẹ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ lẹ́lùmí ó gbé sórí whatsapp rẹ̀ ọjẹ́ profile ni ọjẹ́ kan ni tí ó gbé síbẹ̀ tẹ́ mọ̀ pé a ah, ṣe bí mùsùlùmí tàjọ ń kírun sáà sí náà lílé ẹlòmí lè gbé dénjà bẹ́ẹ̀ ẹlòmí lè gbé ọkùnrin ni ó ń lòun ó kí ni rán rán tá ní ta níwọ̀ ẹ̀ṣẹ̀ ẹlòmí yóò gbó yóò gbó bí mẹ́ lóríṣiríṣi ẹlòmí owó ẹyọ ni ilé ògbé bẹ́ ẹlòmí orí yíyàn ni tí ọ̀sẹ̀ ẹran gangan láàrẹ̀ skull ìwà ránran wátàrá kẹfì rọ́mínú yùsáàrì rúnà fílẹ̀ ìfìmì wal udwan ó rí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn yẹ̀wúdí wọ́n mọ̀ sáré lọ síbi ẹ̀sẹ̀ ni wọ́n mọ̀ sálápàntẹ̀ competition wọ́n mọ̀ ṣe àwòrán yíyà ni fùlà wọ́n gbàgbé àdísà nẹ́bí sallallahu alaihi wasallam tó ẹkọ́ jọ ń bọ̀ tí wọ́n pè wọ́n á fẹ́ fúfù sí ni ọ̀dùwàn jíjẹ gàba lórí àwọn èèyàn ìníwọ́ máa ṣe àbẹ́ẹ̀ni tí Yahudi tó fi ojú àwọn Palestine rí ó sì mọ̀ pé wọn ní nǹkan ìjà tó tó tóun ṣùgbọ́n wọ́n lọ́lọ́wọ́n ọba lèkẹ́ọlá tó ń tí bó lágbára tó wọ́n sẹ́ call for resolution ni logo fi die down àwọn ọ̀wọ́rí wọ́n ń bá lọ ni orí táwọn òṣùgbọ́n síbẹ̀ náà kìí sí pé àwọn sọ pé ó ti tó ká mọ́ <laughs> àwọn tí wọ́n ọ̀wọ́rí wọ́n ń bá lọ tí wọ́n ń jàǹsò tí wọ́n ni kọ́lọ̀n dákun àwọn tó ti kú nù wọn kọ́sà mọ́júkò fún wa àwọn táìsàn ń ṣe kọ́lọ̀n kọ́ bá ṣe ìwòsàn fún wa àwọn tí wọ́n ṣàìsàn tó pé wàhálà oríṣiríṣi ajẹ́ amúni àtoríṣi ọlọ́bá mọ́sọ̀rọ̀ ń kó àti jíjẹ tí ń jẹ nǹkan haramu gbogbo haramu náà ni suhut ìpìlẹ̀ rẹ̀ látara rìbá ni àwọn yahudi náà máa sáré lọ́bẹ̀ ẹ̀wọ́rísíṣẹ́ ọ̀nà tí a fi ń pè èèyàn lọ síbi rìbá lásìkò tá a wà yìí báwọn kan ṣe ń kú làwọn kan dìde báwọn ṣe ń kú làwọn ṣe dìde nígbà kò sì ti ń bẹ́ẹ̀ nù ló dídò kálukú wọ́n náà àbáyọ ní kọ́ ọ̀sá dolówó jìí wọ́n ní bàbá kan èmi kọ́ ọmọ gbọ́ lẹ́nu ẹ̀ ẹnìkan ní sọ fún ní bàbá kan ní kílẹ̀ tí ẹ mọ́ bú ọmọ ọmọ yahoo sí pé ọmọ òun ṣe yahoo gbogbo iṣẹ́ tó ń ṣe láti bí 30 something years òun ò rí lékọ́ nígbà ọmọ òun bẹ̀rẹ̀ rẹ̀ ọkọ̀ tí ó tún kọ́ tó ń fóun <laughs> ṣẹ́rí nǹkan ńlá ìbínú ọlọ́run yahoo ṣe bí owó o tí àwọn èèyàn kan ní ní àkáǹtì wọn káwọn èèyàn kan mọ́ wá mọ́ ọ̀nà ẹkọrọ tí ó fi lò àwọn kóòtì kan tí ó fi mọ́ rí mẹ́bẹ̀ tí ó fi mọ́ yọ mẹ́ tí ó fi mọ́ yọ mẹ́ kọ̀bá àyọ́tọ́ kọ̀bá àmọ́ yọ́tọ́ ṣé nǹkan rí wánu àgbẹ́kẹ̀lé ẹnìkan àwọn kan sì ń rí mi rẹ̀ àwọn á ní nǹkan rí ní ẹ̀ ń ṣe àbá kan máa ń ṣiṣẹ́ blọ́ọ̀kù nítorí ti ń ṣe lọ́bálẹ́nìkan sẹ́ndì 300,000 sóhun látà brọ́dù gbogbo ọ̀bọ̀n yọ sí sáìtì òun o ti mọ sáìtì rẹ̀ tẹ́rẹ̀ oyún tó ń bá ti parí tèmi tán ibẹ̀ lòun ó lọ ra màtíríà tó wọ́n bá yọ síbẹ̀ òun sì yọ owó sẹ́ gbé owó sẹ́ tó ń bọ̀ ń jọ́gàn lọ́wọ́ rá láti à withdrawal ní 300 ẹlẹ́lẹ́ni tó wò tí bàbá òsì mọ́ tí ń ṣe mọ́ gbogbo ẹ̀ sí dàrú lẹ́yìn ọjọ́ bí mélòó kan mo tó rí pé padà ló bá ní kí mọ́ bínú tó ṣẹlẹ̀ wọ̀n rí pé ló bá rí àláti wìdrọ́wà nígbà owó tí wọ́n láwọn sẹ́ndì sọ owó ẹni ẹlẹ́ni kẹ̀kẹ́ wọn ló fẹ́ fi wẹ̀ tó wọ́n fi mọ́ lọ́wọ́jú ẹ̀ báyìí tẹ́mi tó bá ń sọ fún tì yọ́ sọ pé ẹ̀bẹ̀rẹ̀ wà láàyè bí ẹ̀ sí mọ́ sí Nàìjíríà nù owó dọ́wọ́ ẹ̀tàn wá ní ẹnìkan jọ ń bàbá tún lọ báńkì wọ́n ní kọ́ lọ sọ fọ́lọ́pàá tún lọ sọ fọ́lọ́pàá ọlọ́pàá tún gbowó lọ́wọ́ rẹ̀ ojú kan náà tó lọ jásí ẹwù nǹkan onímọ̀ òtí a gba kádàrà gan kó òtí a máa sanwó abóhùn ó sì sanwó ẹni ẹlẹ́ni ọbẹ̀ tàjú tọ̀dọ̀ aláwọn ọlọ́pàá tó ń tún lọ tó ń tún lọ náwó síbẹ̀ lọ at least ara owó náà sátò ní bó ṣe sìmẹ́ntì ló fìrà bó sì kẹ́ ló fìrà ẹwù nǹkan ìwọ̀wá níṣẹ́ dáadáa nítorí pọ̀ benefit lára ẹ̀ níṣẹ́ yahoo iṣẹ́ ẹbú ni iṣẹ́ olè iṣẹ́ olè iṣẹ́ ń jìbìtì kọ́lọ̀n bá kọ́ bá kákùn lẹ̀ mọ́ fẹ́ ra ápù kan ní yànà ṣéhùn bẹ́yẹ opposite yànà ṣéhùn bẹ́ mọ́ fẹ́ ra ápù ni bá ń náà wọ́n ní àfá ọjẹ́ yìí ni ìwájá ah, àwọn ọmọ yahoo ní 1000 àwọn tà fún ẹ̀tẹ́mì tó táwọn tó ní kí mọ́ 800 táwọn jẹ́ ẹ̀kọ́ pè ní ah mo ní nǹkan mọ̀ wà dé o ẹwà kò bá ti ẹn ṣe fún yẹn àwọn gan wọ́n tún jẹ́lé ọmọ wọn ò ní wọn ò ní lé kọ́ mọ́ bá ti nílé kan báyìí wọ́n ti dáwó lẹ̀ ẹ̀dí ọ̀sẹ̀ mọ́ sáwójọ yọ́ máa gbọ́ pé wọ́n ti gbà á <laughs> ẹwọ nǹkan ńlá ẹwọ bí ṣe ń ba àwùjọ wá jẹ́ bí ṣe ń bà jẹ́ bí ṣe ń bà jẹ́ oní náírà wọ́n ń yọ oní dọ́là tí wọ́n fi ń yọ tiẹ̀ náà wọ́n wà mọ́ wá ògùn kiri tí wọ́n fi sàṣe gbé díbà tí wọ́n fi dẹ lọ́bọ nìyẹn wọ́n wà mọ́ wá ògùn kiri tí wọ́n fi sàṣe gbé ìmí ọmọ béèrè ẹnìkan lẹ́yìn ọmọ kan béèrè lọ́wọ́ òun ó yàwó ní pé ṣé ọmọ nọ́mbà àwọn olówó sọmọ nọ́mbà àwọn olówó sẹ́rí nǹkan lánàá tọ́lọ́nkọ́ sànúwà ọ̀ kọba akókún lẹ́ ọ̀ ọlá àti tóbi ọlọ́run ọlá àánú rẹ̀ à èmọ̀ gbáà ni ìtẹ́nìkan fi ń pẹ nìkan lẹ́kún ìwọ wá fi ń rẹ̀nà wá níṣẹ́ rí ni irú àwọn báyẹn mọ̀gídóbà alẹ́ yìí inú ẹn tó lọ bá lè kí ọlá ń bínú sí owó àrámù so wọ́n wà wọ́n ma jẹ́ ń jẹ wọ́n ma jẹ́ lọ́nà tọ́lọ́wọ́ bá lè kí ọ láti ọ̀fẹ́ wọ́n kó bá ẹnìkan òtajà kan ní dùgbẹ̀ ọkàn rìsífù kọlù ni wọ́n bá pè àwọn ọlọ́pàá pẹ́kọ́ ma bọ̀kọ̀ wá rìpọ́ọ̀tù sọ ọjọ́ ọjọ́ bí bó ohun ọgbọ́ ọjọ́ wọ́n ní kọ́ sáà rìpọ́ọ̀tù kíákíá tí ọba jẹ́bí àwọn wà mú lọ́jà lọ́bá lọ́bẹ̀ wọ́n ní ó rẹ́ mi nínú àkáǹtì alákáǹtì àkáǹtì ń tọ̀ sí rẹ̀ à rí mi bí bó ó ń ṣiṣẹ́ ìyàwó wọn ọmọ tí ń jẹ́ wọn kàn máa ń rí ẹni tí wọ́n máa ń sọ ni wọn ọmọ tí ń jẹ́ iṣẹ́ ìyàwó ajẹ́jẹun ló ń ní ọjà at long run wọ́n sáré pé ọmọ yahoo ni ò tún transfer olówó olówó sákàǹtì ara rẹ̀ mọ́ yóò tún wá lọ sọ́jà nígbà bá fẹ́ nígbà tí ọba fẹ́ ó ti ní access ó ti mọ kóòdì tí ó lò nígbà bá rajà tó bá mú tán from another person's account direct to gbóhùn ó sì wá mọ́ta ló ṣe tẹ́gbẹ́ nǹkan burúkú ní tẹ́gbẹ́ wọn wá gbóhùn ó sì kókó lẹ́ ní àwọn sáàrí pé léyìí ọjọ́ tí mo lè mọ iṣẹ́ yìí ṣe ọlọ́run lọ́mọ sẹ́yìn pé àwọn ọlọ́pàá wọn ọmọ ojú méjì ìdá olójú méjì ni àwọn náà mọ̀ gbọ́ abáyé bá bá ti jù sóyà fẹ́fẹ́ ìdá olójú méjì lọ́lọ́pàá ìgbà míì wọ́n á mú ojú rẹ wá ìgbà míì wọ́n á mú kejì wá bẹ́ẹ̀ tí èsì ọlọ́pàá náà sì jẹ́ oúnjẹ olójú méjì náà lẹ́yìn tí èsì ọlọ́pàá náà ìgbà míì yọ́kọ̀ dáadáa síyàn ìgbà míì yọ́kọ̀ kejì síyàn bẹ́ẹ̀ on seat yóò ṣe bó ṣe kó ṣe tẹ́ bá bẹ́ ẹni aláàárẹ̀ ọkàn nínú wọn on seat yọ́kàn exploit ń tọ́sẹ̀lẹ̀ yẹn ni yóò tó san jẹ́ndé owó kó tó fọ́rẹ̀ kó tó mú tí wọ́n bá tí wọ́n bá gbà ìpé ọmọ wọ́n tó sọ náà dọ̀rọ̀ ajé kọ́lọ̀nkọ́ sànú wa ọ̀ lọ́wá ti mú ẹ̀dì station bó ṣe náwó ilẹ̀ tó mú lọ́bẹ̀ ní òtùmọ̀ náwó wọ́n ma gbà lọ́wọ́ ẹ̀yìn méjèèjì ni ìtẹ́ bá rí kó pí àwọn àti long run ni wọ́n wà ní ọjẹ́ final wọ́n wá pé ìwọ ló mú wọn wá ẹ̀ o sì ti sanwó kan tẹ́lẹ̀ rárá o ọlọ́gbé jẹ wá nìyẹn àti wọ àti ẹni tó gbé wá àjẹpọ̀ kọ́lọ̀nkọ́ bá tún lùsọ́ àṣẹ o sòtí túnmọ̀ sí pé nínú àwọn tọ́lọ̀ọba àlekíọlá tó fi sẹ́bi lé àwọn yẹ̀húdí nìyẹn asọ́tù yẹn ó kó sínú gẹ́mi táwọn àfáà sọ àríṣíwà fil hukmi wad din kí wọ́n fẹ́ ṣèdájọ́ kí wọ́n máa gba àbẹ̀tẹ́lẹ̀ ara tọ́lọ̀ fi bínú sí yẹn ni bẹ́ẹ̀ náà ni kí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn kí wọ́n jẹ́ pé ibi tí ó bá fẹ́vọ̀ wọn lára rẹ̀ ni wọ́n sọ̀rọ̀ lọ àti rínú àlúmọ̀ ń ṣe ọlọ́run náà ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ fá náà sọ Kùránì àti hadith wọ́n mọ̀ fá sí tí ó pè wọn tí ó yọ̀wó sí aláko àbí tí ó jẹ wọn rọ́wọ́ mú ẹ máa gbọ́ rọrùn lẹ́nu wọn irú àwọn mìíràn wọ́n ti di magdobe àlè yìí adúlá ńlá lọ́lọ́run ní ká máa ṣe o صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين já wà lójú ọ̀nà àwọn tí wọ́n Ọlọ́run tó ṣe ìrọ̀rá fún tí è sí àwọn tó bínú sí wala dhalin tí è sì ṣe àwọn ẹni ànù ẹwọ́ ọ̀rọ̀ adájọ́ ọba gbẹ́jọ́ lọ bá lọ́yà díẹ̀ ló fi yàtọ̀ sọ́lọ́pàá ọ̀gán mọ̀ ń pa òfin kí alọ́lọ́ kí lọ́lọ́ lọ́skù sí kí lọ́ gba ìwé ẹ̀rí sí ìmí inú ọyọ́kàn sọ́ọ́dọ̀ bẹ̀ ni yọ́kàn sọ́ọ́dọ̀ oúnjẹ ni ẹbẹ́ rí àwọn olóṣèlú abẹ́ rí bí táwọn tara wá jẹ́ nígbà bá dé mọ̀ bá dé kọ́ọ̀tù ní ọmọ agbẹ́kọ́ ní ọwà kò ní ọwà ṣubú wọ́n tó ní nǹkan ti ṣe o àlàáfíà rẹ̀ ògbé wọ́n àjọ ẹjọ́ o ọdún mẹ́wàá ogún ọdún wọ́n sì ṣẹjọ́ lọ ńgbọ̀ ẹ pé òfin gan náà lọ́fà ìrẹ́ fàbúsì yọ́ lọ <laughs> wáwí oríṣiríṣi jọ ní ìsìn pé àìsàn ń ṣeun pé líka ń ṣeun ẹ̀dọ̀ ń dùn gbogbo ẹ̀ ní ṣe <laughs> ni cases mi lè wà tí wẹ́gùn ò lè parí ẹ̀ lẹ́ẹ̀kan àìmọye cases ń gan lọ common jù ṣùgbọ́n gbẹ̀ bá lẹ́yìn ṣẹjọ́ ọlẹ̀ tẹ́ ló bí 16 years ìdájì náà àwọn tí ń ṣẹjọ́ ọlẹ̀ gan ti kú tán bóò ni àbúsí ò ṣe ní wàárín rẹ̀ 16 years tẹ́ ló ń bóyá magistrate ilẹ̀ sí wa ẹ̀tí o kẹtọ́ tó wá pé ẹ̀ lọ Supreme Court ẹ̀wọ̀n gan ńlá so wọ́n ma gbówó lọ́tún wọ́n ma gbówó lósì àwọn náà ní ẹkùn sọ kí àfikọ́ lọ́wọ́ bá lékẹ́ ọlá kọ́sà foríjì bá wọn lórí àga ǹgan wa tún ma sàṣírá wọn àbẹ́ ti gbọ́ lẹ́nu wọn débẹ̀ ni lórí àga adájọ́ ǹgan lórí pé ìmí tó ń dù pé olùfẹ́ wà lórí síìtì yẹn ìjókòó tó yẹ kó sáfù pé ọmọ ń tọ́nà ó ṣe lórí àlámù rẹ̀ lálìkì àwọn ní tó fojú rí tọ́ ń dálẹ́jọ́

èyí ọyẹ pa ọmọ tún pé ìwọ ọlọ́run sọ̀rọ̀ mi dáadáa ní pé kò tó a máa fi àpò yẹn corrupt kìí ṣe nǹkan rí kọlọ̀nkọ́ sànú wa ẹmbà tí ń ṣe bá àwọn ó ti jẹ yẹ̀húdí ó ti wà ní magdubi alayhi àwọn tọ́lọ̀ ọba àlekíọlá tó bínú sí ẹlẹ́ẹ̀karùn-ún àwọn ààyè tọ́lọ̀ ti sọ̀rọ̀ pa àwọn yẹ̀húdí pé ẹni ìbínú sí ni wọ́n òun náà ni Suratu Ala Imran ayà 112 ọlọ́ọ̀bá ń sọ fún wọn bẹ̀ pé ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حقين ذلك بما عصوا وكانوا يعتدون الله alékiọ́lá ọ ń sọ fún wa ìpé dórí bá tí òun ti gbéwó àwọn yẹ̀húdí lọ́rùn yọ́ ma bá wọn kí ní àìnà ma ń fókè fún ibi owó tí ẹ bá wà ilá bí hábúlé mínàlá àfi tí ẹ bá lọ dìrọ mọ́ ẹ̀sìn ọlọ́run wà hábúlé mínàlásì bẹ́ẹ̀ náà ni ìwà àwọn èèyàn tí bá ń bẹ lọ́rùn wọn tí ẹ bá ń pe àtàdéhùn wà bá ubẹ̀gádọ̀ bí mìnà láà ọlọ́ni wọ́n ti sẹ́rí sí ìbínú látọ́dọ̀ ọlọ́run ọdúrí bá dáàlẹ̀ ìmúlẹ̀mọ́skánà òsì àti dẹ́sí wọn dáàlíkà bí annahum káánù yakfuruna bí ayati Allah ìntọ́sẹ̀lẹ̀ tí ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ o náà ní kí wọ́n ṣe kèfèrí sí ọ̀rọ̀ ọlọ́run wa yaqtununa al-anbiya bi ghayri wọ́n sì ń pa àwọn ànábì ọlọ́run láìlẹ́tọ̀ọ́ dáálíkà bí ma aṣọ̀wò àkánú yà átàdú ọlọ́ni torí yapọ̀ ọlọ́run tí wọ́n ń ṣe wọ́n sì jẹ́ tí ń kọjá àlà òfin ọlọ́run gbogbo yapọ̀ ọlọ́run nìyẹn fi lẹ́tọ̀ sí ìbínú ọlọ́run kọlọ̀n dákun kọmọ yàwáyà shaitan kọmọ yàwáyà ìyapọ̀ ọlọ́run ọlọ́run má bínú sí wa tàbá pẹ̀lú eléyìí aṣọ agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹfà aṣọ lẹ́nu agbọ́rin ẹlẹ́ẹ̀keje òun náà ni wala dọ̀ọ̀lì àti kò ń bí ghairi maghdubi alayhi àsọ̀kọ́ àwọn yahudi bẹ́ẹ̀ náà sì ni gbogbo ẹ̀yìn yóò tọ́wá ti dẹ́sẹ̀ ó ti bọ́ sí inú ẹni tọ́lọ́n lè bínú sí mọ̀tọ́wá ti túbá ọ̀nà ọba àlekẹ́ọlá yóò tún sàmójúkò fún wà ládọ̀ọ̀lì tọ́lọ́n wí ó ń túnmọ̀ sí pé min ni'amillahi ta'ala as-salamatu minad-dalal gbàtà ní tọ́lọ ní ká máa sọ pé kọ́mọ̀jẹ ojú ọ̀nà àwọn ẹni ànù a jẹ́ pé ní rọ̀rà ọlọ́run tó bá ṣe fún ẹ̀dá ní pé kọ́mọ̀sí lójú ọ̀nà ànù tí ó bá ti sí ojú ọ̀nà ànù ní ọ̀rọ̀ rẹ̀ a kọ́gbà pé orí ńlá lọ́nà ọba àlekẹ́ lámọ̀sí fún àfáwà Ibn Qatada ó ní àdọ̀láàlù yẹn anù oná ni alìháyárátù wal udulu anil haqqi kíyàn máa dààmú dàbò kọmọ mọ ojú ọ̀nà tí ó fi rí ìyọnú ọlọ́run bẹ́ẹ̀ náà ni kíyàn sẹ́ríkù bí òdodo ìní anù àwọn akẹ́kọ̀ọ́ kan sọ wípé àdọ̀láàlù yẹn alìrùdúlù anìtọ̀ríkìlì mustaqim ojú ọ̀nà tààrà tí yóò fi yọnú ọlọ́run kíyàn sẹ́ríkù mẹ́ẹ̀ anùnìyẹ wọ́wọ́ dídùl hidaya òdìkejì lọ jẹ́ fún hidaya ọlọ́run tọ́lọ̀ ní ká máa kọ́ tọrọ níbi ihdina siratal mustaqim ṣùgbọ́n tá bá wo dọ̀láàlù ní Qur'an wọ́n lò fún kúfùrù ń gbà mí wọ́n lò fún ṣíríkù ń gbà mí wọ́n lò fún udulu an tariqi mustaqim ń gbà mí so wọ́n lò fún mukhalafatul latiya dunal kufur ìyapa ọlọ́run tí ò tí ì débi ṣíṣe kèfèrí kódà wọn a máa lò fún khatọ́ àṣìṣe bẹ́ẹ̀ náà ni wọ́n a fún ànìsíyàn ìgbàgbé ńgbọ́ jẹ́ pé èyàn ti kú lójú ọ̀nà tó wà mustaqim ló fi rọrùn láti lò fún gbogbo àwọn kan wọ̀nyẹn nínú tí ó tọ́ka lórí wípé nínú rọ̀rá ọlọ́run orí ọlọ́run ni pé kéyàn ọlá kú òmí anù ọlọ́run tó sọ fún anù Zumar 22 ọlọ́ọ̀bá ń sọ wípé afaman sharaha Allahu sadrahu lil islam wa huwa ala nurin min rabbih fawailun lil qasiyati qulubuhum min dhikrillah ulaika fi dalalin mubin ọlọ́ni afaman sharaha Allahu sadrahu lil islam sọ fún mi náà ẹn tí ọ̀yà bá sípayá làákàí rẹ̀ sí islam tẹ́gbẹ́ bí tí Islam bá ti sọ ní máa ń tẹ́ lọ́rùn kódà bọ́ fẹ́ sí nǹkan ní ẹjọ́ nítorí ọdọ́run kí ni tí Islam sọ lórí eléyìí ẹn tó tẹ́ lọ́rùn kó lè mọ ìgbésẹ̀ tí ó gbé sírú ẹni bẹ́ẹ̀ sẹ́wà fi wé ẹn tọ́kàn rẹ̀ ti le kókókó ibi ẹ̀sìn dọ́lọ́run fàwọ́ àlànà orí mẹ́rọ̀ ẹni tọ́lọ́ ń sípayá àlàkẹ́ rẹ̀ sínú Islam yẹn ó sì wà lórí ìmọ́lẹ̀ látọ̀dọ̀ bá rẹ̀ sẹ́ẹ̀fì wé ẹni tó ọkàn ẹ̀ ti lè yọ́ máa ṣe nǹkan lọ níraga ìkòsí tọ́kàn bẹ́ẹ̀ bá sọ pé àà ah, kí ní yọ̀ mọ̀ bẹ́ ah, ẹ̀sìn ọlọ́run yóò ní lẹ́mọ́ wàhálà nìyẹn <laughs> ọlọ́run ní ègbé ọlọ́run kọ́ máa bẹ fún àwọn èèyàn tó ṣe pé ọkàn wọn ti lé níbi ìrántí ọlọ́run ula àìkà fi dọ̀láàlì mọ̀bí àwọn báyẹn wọ́n wà ní ànù tó fojú hàn nígbà bá ti wá sọ pé wálà dọ̀ọ̀lì ìyẹn ni pé ọlọ́run má fi wá sí ẹlòmí ọkàn rẹ̀ lédè wípé tí bá ń bá yín sọ̀rọ̀ yóò ti máa sòtọ́bọ̀ ìgbà tó bá fẹ́ parọ́ ìgbà náà ni ó wà bẹ̀rẹ̀ wàláì ìjọba ní wàláì tàláì kẹ́lẹ̀ bá gbàgbọ́ ó ti mọ̀ pé ẹ̀ní gbàǹgbọ́ yọ wà fẹ́ àkádà rẹ̀ fún yín ni ó bẹ̀rẹ̀ wàláì <laughs> ibi tọ́kàn ibi tọ́kàn ẹlòmíì tó tó tó tó tó lédè tọ́lọ̀ ń sọ akó ònúrú ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́lòmíì tí wọ́n máa fi rọ́tajà nínú ọjà yọ pé wàláì òun òrìrà ayé tẹ́ wíhùn wàhálà yẹn ti mọ́ lẹ́nu kò tiẹ̀ kò tiẹ̀ fẹ́ nítumọ̀ mọ́ kò tiẹ̀ fẹ́ mọ̀ pé ọlọ́run ni Allah ti mẹ́mẹ́ gan tó jẹ́ pé rọ́ní ń pa nítorí kẹ́ mọ́ bá calm down yọba fi wà láìsí ìjọba pé wà láìsí tí ò lẹ́tọ̀ọ́ kó pé wà láìsí lẹ́yìn náà àti ẹ̀ka àsọkún ìgò tí kò tiẹ̀ ní ọ̀wọ̀ kankan wà láì rẹ̀ ikẹ̀ máa jù sí ni yọ́bọ̀ náà ọba rẹ̀ mẹ́ẹ̀ kọ́lọ̀ ń sọ akóònúrú ẹ̀ ọlọ́run tún sọ láyé mí ìkálí máa ń pé ìkẹ́ ọlọ́run ni kéèyàn ọlá kó ń bí anù inú sọ́rọ̀tù Zukhruf aya 40 ọlọ́run ni afa anta tusmi'u summa aw tahdil umya wa man kana fi dalalin mubin ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run ẹn bá di létí ṣé ọlójì ọ̀rọ̀rọ̀ gbọ́ ni ń gbọ́rọ̀ tá ń sọ ṣùgbọ́n tó bá ti kan tọ́lọ́run etí rẹ̀ ti dí gbígbà sọ̀rọ̀ ni kò túhù létí rẹ̀ kò túhù ní ọkàn rẹ̀ aburú rẹ̀ ó sì máa ṣẹlẹ̀ sí ọ́ kò sí mùkhálàfà kan tí èèyàn ṣe ìtakò ṣẹ̀ríà kan tí èèyàn ṣe tí ò ní ìjìyà kan fún èèyàn lé ayé kó tó kan tàlìkì àrùn máa ṣe ìṣò aburú rẹ̀ ọmbọ̀ wa? ẹni tí n jalè ọmọ ajá ìṣò nígbàtà aburú rẹ̀ bá dé òye rẹ̀ wá mọ́lìm lọ́bẹ̀ pé gbogbo ẹ̀ tó ń ti ṣe iná ni ọwá ń ṣẹlẹ̀ sóhun yìí dúkìá dúkìá ní jí nígbàtọ̀ dọjú alẹ́ ní ọmọ bẹ̀rẹ̀ sí jí tiẹ̀ náà yọ máa yọ máa gbára ta ọmọ ẹ ti yóò lè jù kí ló dé nǹkan kan wọn náà ti kó jọ <laughs> o lè ń bú o lè ìtawà láàmù báyìí gbogbo òsìnà tí ń ṣe àṣejọ́ ngbọ́ bá dọjọ́ alẹ́ yọ́wà di wàhálà yóò di fìtínà ilẹ̀ ọlẹ̀ ti ń gbà ngbọ́ ọlọ́run dé sí i kálukú ṣe tọ́lọ́run kó ṣe tọ́lọ́run ọba àlèkẹ́ ọlá ń fẹ́ ọlọ́run sọ fún jìsí ọlọ́run pé afa à ń ta tùsùmí òsùnmà ẹn tó ti di létí nípa ọ̀rọ̀ tọ́lọ́run sí wọ́n lọ́sọ́ dẹn tí ọmọ rọ̀rọ̀ gbọ́ ni àwòtá adìlẹ̀ ọmúyà ẹn tó ju ẹ̀ ti fọ́ sí wọ́n lọ́fọ̀ nàmọ́ ni ojú ọmọ jàgọ́ta ní ń bẹ lójú ẹ̀ òye tí ó fi mọ́tọ́ ọlọ́run kò sínú gbáyà rẹ̀ wa man kana fi dalalin mubin ẹ̀ntọ́ àlójú ọ̀nà ànù sí wọ́n ló fi mọ̀nà ní ọlọ́mọsí alẹ́ tí ó sọnù nígbàtí èyàn bá sọnù wallahi orí ọlọ́run ni ọlọ́run tún sọ fún kẹrin ọlọ́ni huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatulu alayhim ayatihi wa yuzakkihim wa yuallimuhum alkitaba wal hikmata wa in kanu min qablu la fi dhalalin mubin wa akharina minhum lam yalhaqu bihim wa huwa alazizul hakim dhalika fadlullahi yu'tihi man yasha'u wallahu dhul azim

tí Kùránì fi pé wà yúzẹ̀ kí him tó sì ń káà fún wọn yìí ó fi ń fọ̀ wọn mọ́ kúrò níbi àìdá àti ẹ̀ṣẹ̀ wà yóò ó ń fi tíra ọlọ́mọ̀ wọn hikimata àti òye ọgbọ́n gbogbo tó wà ní Kùránì inú ọgbọ́n tí yẹn fi sáyé náà ni yàtọ̀ sí pọ̀ fẹ́ fi sí àlèkìyàmà ni ó tún fi sáyé tọ́ bá bá ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ láàrin àwọn èèyàn bí bàbá ní mahad kọ́lọ̀ nǹkan fọ̀rún kẹwọn kò sígbà tó jókòó tí wọ́n tó ní rí hikima tó ní rí ọgbọ́n tó mú lọ kò sígbà èmi ò rí gbà náà kódà bó ní sáré kí nǹkan sáré kí ní lọ tó lọ bá sábà náà bá sábà pọ̀ tí fi láwọn òṣèṣú fi ẹ̀wá ní alùsàlátù fàtì ojú Kùránì lọ ránran wọnú inú bá bí bàbá gbà aaa. ṣe ẹ mìíràn pé ẹmọ yìí Kùránì ẹ kà ní ẹwà fi yá sàlátù kí a lọ ń lára fatị àkà tó pé odidi Kùránì yóò bó ìgbà ní wọ́n kéde àwọn òṣèṣú bí wọ́n ń nígbà tó kí wọ́n bẹ bá bá kùrán sábà ẹ mọ̀lé ayé ṣe tẹbà sábà nípa kíkà nípa ìtumọ̀ nípa lílò ọlọ́wọ́ ma kọ́ wà yúzẹ̀ kí him tíra tó ń sọ kalẹ̀ ní wà àlèmọ̀ hikma fi tíra mọ̀ wọn àti àti ọgbọ́n wà yí ń ká ń mi láfi ìdọ̀lá mú bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kánàbí ò tó dé ìsìnà tó fojú hàn inú ẹ̀ ni wọ́n wà nínú jahiliya ọlọ́ni wa ákàrí ìnàmìnàhùn àmì náà tó wá ń bọ̀ lẹ́yìn àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam gbogbo wa àwọn ní ó tún mọ́ sàǹfàní yu'allimuhumul kitaba wal hikima ọlọ́ọ̀bà àlíkíọlá yọ́ mọ́ fi tíra rẹ̀ mọ̀ wọ́n wọ́n ó sì tún máa rí òye wọ́n mọ̀ rí ọgbọ́n látara tíra ọlọ́run wa huwa al-azizul hakim ọlọ́ọ̀bà àlíkíọlá lọ́bá tó gbọngbọ́n lọ́bá tó yẹ pé olóye ni ọlọ́gbọ́n ni dhalika fadlullah ìnímọ̀ àti súnà Ànábì wa sallallahu alaihi wasallam àti jíjìnà sí àánú tó fojú hàn yìí dáálíkà fọ́dúlọ́láhì ọlá ọlọ́run ní ẹ yóò tí him ẹ̀yìn yàṣá ẹn tó wà ní ìrù ọlọ́run ní ma fi tọrẹ fún kọlọ̀ dágbùnsá fi tọrẹ fún àná o ẹn tọ́lọ̀ fún wa mọ́jọ bọ́mọ́ wa lọ́wọ́ o járí múndélé o ọlá títọ́ ọlánú rẹ tí èèyàn bá rí ẹn tó kéw ní ó sì máa gbéyàn bí èèyàn bá sun fún ọ̀tá ìmọ́lẹ̀ ni látọ̀dọ̀ ọlọ́run ìmọ́lẹ̀ ni látọ̀dọ̀ ọlọ́run àwọn àfá ìmọ́mù ìṣááfì ní Málíkì ni wọ́n ròyìn rẹ̀ wọ́n ní ọkọ̀ jántọ́lọ̀ ń gbé fún ọba tí èsè mùsùlùmí tí ọ̀ka Kùránì tí ń dọ́lá tí ń lò sọ́tún tí ń lò sósì ìmọ̀ tọ́lọ̀ ń bá fún ọ látara Kùránì ó ju oore tọ́lọ̀ ń fún ọba lọ <laughs> ẹ̀ẹ̀mọ̀ iye báwọn èèyàn ṣe ń bú àwọn ọba lẹ́nu jọ yìí àbùkù ọ̀kọ̀ọ̀kan àtàbùkù àkànpọ̀ <laughs> àbẹ́nìkan kó ní wọ́n dìde wọ́n tó bẹ́ẹ̀ wọ́n bá dìde gọ́ <laughs> ọ̀rọ̀ bá ń lọ lórí Facebook sọ́lẹ́tọ̀ kó bẹ́ẹ̀ sí ọ̀lẹ́tọ̀ kó bẹ́ẹ̀ wọ́n ṣe fọ́bà ọ̀tànra rẹ̀ jẹ́ ijó lọ wá rí káwọn ẹni ọlọ́run tí ẹjẹ́ àfá àgìdì kí wọ́n wọn <laughs> wa kan tọba lọ́wà láyé kọlọ́ndákun kọjá mi rẹ̀ ogun sí dáadáa tọba ti lọ dọ́lọ́ngọ́lọ́n kọ́sà mojúgbò fún ọkọ̀ wa ní magistrate nígbà masters abdulhabi shinkiti alwasful eh, munasib nínú tíra rẹ̀ ni ẹ wà lórí net ó ní lásìkò kan ọba saudi almeliku faisal ó wá sí jami'a islamiyya islamic university medina sẹ́gbẹ̀ ó sì gbogbo ẹ̀ ti ní protocol àwọn tí ó kọ̀kọ́ wọlé kọbó tó wá wọlé kẹ́yìn ọba ní ó wọlé kẹ́yìn kìí só ní ọkọ̀ david ẹ̀rùn yóò máa wọlé ní ó wọlé kẹ́yìn àwọn èèyàn ti wà ń kálẹ̀ gún ẹ ti wà ń kálẹ̀ àwọn afá ti wà ń kálẹ̀ tí abdulazun bá sì ní kankan ní gbogbo wọn wọn ti wà ní ìjókòó ṣé muhammadu laminu ṣe kéti tó ṣe àdúwà olùbáyàn àtàwọn tíra mi ó ṣe tíra rẹpẹtẹ o mọ̀tẹ́kíra fi òṣòlò lè fi káyì tíra rẹ pọ̀ àfáàlá ni ìdí mẹ́wàá ni àdọ́wà bàyá yẹn ọ̀gá ní di lúgà ọ̀gá ní di fíkíù ọ̀dá gírí ní di òṣòlò fíkì ọ̀gá nínú tafsiri <laughs> ọlọ́run fún ní òye tọ́pọ̀ ara Mauritania ni kẹtù ọmọ Saudi ṣùgbọ́n Saudi ló gbé ó sì ní ẹ̀kọ́ tọ́pọ̀ kódà lásìkò kan ṣé abdulaziz lọ kọ́mọ́ntìkì lọ́dọ̀ rẹ̀ nígbà tó fẹ́ introduce ẹ̀dọ́ ọ̀ta ah, falisafa yọ́ ba ẹ̀kọ́ àwọn ọmọ jẹ́ ṣé abdulaziz mẹ́rin kò burú àwọn afá àtàníyàn wọn dà afá àgbà ní o mufti laham ṣùgbọ́n kó tó di táàmì yẹn ni o nígbà tó sì wáyé ó gbogbo jamia vc vice chancellor wá ní kò burú sheikh wọ́n mọ̀ wálé yín wá láti wá kí ó ń bá fún ọ́n táìmù ẹ̀yìn àlàsá yọba lọ sí yọ̀dọ̀ bàbá yọ́bà lọ́dọ̀ sí ọ̀bláṣíṣì mubad yọ́bà lọ́dọ̀ Muhammad Aminu Shinkiti ìdí a fẹ́ kọ̀ rárá fáwọn ọmọ sọ̀dọ̀wà bitul marifa bí nkẹ́kọ́ ní tíráyẹ mo gbàgbé sí tí bá tún rántí so wọ́n fẹ́ kọ̀ rárá fáwọn ọmọ pé wọ́n mọ kàpọ̀ máa kìdá pé yóò jẹ́ kí wọ́n kó yé wọn philosophy ní bẹ́ẹ̀bẹ̀ philosophy ní bẹ́ẹ̀bẹ̀ yóò jẹ́ káàkìdá tí wọ́n yé wọn tọ́wọ́ wọn yẹn tí wọ́n kọ̀wé àkìdá wọn ti mọ philosophy wọn tó mọ ọkọ́ philosophy sọ̀ta yín èyí tó wúlò bẹ́ẹ̀ ni extract tíra yẹn ni àdábò lè bá fi wà lèmọ̀nà ọ̀bára mo ti rájí báyìí àdábò lè bá fi wà lèmọ̀nà ọ̀bára tíra tó dáa ni ìjáládì kan náà ni ó wúlò gan ṣé wà lọ́wọ́ sí wà lọ ń tẹ́ kí bàbá mi sọ fún mi pé lásìkò kan tí bàbá ti ṣe Muhammadu Aminu bá ń ṣàlàyé fún Sheikh Abdulaziz tí ọba wá jẹ wọn bàbá wà ṣe gútara àwọn báyìí wọ́n wà sọ wà pé Allahumma inni a'udhu bika minal balada ìwọ ọlọ́run mo tọrọ lọ́dọ̀ rẹ mọ́mọ̀ jórí mi ó kú fún mi ní fáàmù fún mi ní àgbọ́yé kí n lè gbọ́n tí bàbá yìí tí ṣe mọ̀ ń là mẹ́nu nǹkan àwọn yìí àìmọye masáìlì tí wọ́n jọ dà sí ìyàn láàrin ara wọn tí èsì ni mújà lọ tínú ó sì tún dùn ó tún kà ń bẹ̀ ẹnu òsì kò bàbá ma sọ pé àwọn ànábí àyí lọ́tẹ̀sùn bàbá náà ma sọ pé ti mọ̀lìkíyà tó sọ́nbí lọ́tẹ̀sùn wọn <laughs> ò sì ní múra wọn lọ́tà láíláí tí ń lọ sáà ń lọ ni pé bí ọba ṣe wọlé tó ṣe nǹkankan tí àwọn ṣe ń bá àmínú mìíràn làmíṣìkì kẹ́lẹ̀ mọ̀ pé táàfà bá fìrẹ̀ ẹ̀ sáàyè ẹ̀gbẹ̀gbẹ̀rù ọlọ́run ọlọ́run ó tún rọ àwọn míì náà tí ìsáwà yọ̀rọ̀ fún wọn àwọn fọ́tò gbogbo wọn gbé kámẹ́rà wọn ṣe gbogbo ẹ̀ wọn ṣe nǹkan kan tí wọ́n ń ya ṣe wò sí use mọ́ ṣe mọ́mílá mínú ṣe kìí tí kò use mọ́ ó ti kọ àkàdísọ wípé wó ní tẹ̀síwìlù tẹ́ǹsì gangan ọba ni ya jalalatul malik ala tukhrij haula shayatina lil qa'a ìwọ ọba wọ ìsẹ́mínẹ́sì só lè páwọn èsù tí ń ya àwòrán ìkún ó kú ònú ọgbà <laughs> <laughs> ó ti lè ṣẹlẹ̀ báyìí gbogbo wọn sì rọ jáde ṣe ń pé for security purpose ní ọkọ̀ yẹ ká rọ jáde ọyẹ ká máa tèkì gbogbo event náà ni ọwọ́ lásán tí bàbá tí ọba ṣe báyìí kò sọ̀rọ̀ kẹ́kẹ́ gbogbo wọn sì rọ jáde wọn bára wọn ta wọn sì ń ṣe ní ẹsẹ̀ ṣe lọ so mo fi sọ pé tẹ bá rí ẹlòmíì tọkọ ìmọ̀ tí ò tún wá lò títún sí jàtijàti ẹkùn náà mọ̀ gbé yẹn bí yàn wá ti ẹ̀sùn kùn ta ọwọ́ ní ọwọ́ ní lọ́dọ̀ ọlọ́run bá àlèkè ọlá tí ó dàbò ọ́ lórí ìtẹ̀lé lórí mímọ̀ ó ju oore tọ́lọ́run ṣe fáwọn ọba lọ níjò lẹ wá rí àwọn àfáà tí wọ́n péjọ pé ẹ dìde ẹ <laughs> <laughs> <laughs> <laughs> so ọlọ́run bú ọwọ́ fún àwọn ẹni ọlọ́run kò sì sí nǹkankan tí ẹ bá ti wà lójú ọ̀nà déédé tí ò sí lójú ọ̀nà àlù dáalíká fọ́dílúláhì yóò tí ma ń ya ṣáá kíyàn mọ́ sí lójú ọ̀nà ànù yẹn ọlálátọ́dọ̀ ọlọ́run ni tí wọ́n fún ẹni tó bá wù ú wọ́láhù dólúfọ́dìlẹ̀ láàrín ọlọ́run ọba àlékẹ́ ọlá ọba tó ṣe yí ṣéèkù wa Muhammadu Aminu Shinkiti ta wí inú tíra ìtànkì àdíwá olùbáyàn ọwá sọ̀rọ̀ mẹ́ nígbàtí ń sọ̀rọ̀ lórí magduba alim àti dọ̀lín ó ní jamahiru ulama jamahiru min ulama itafsir qala jamahiru min ulama itafsir al-magdubi alihim al tí a ń ṣe tafsir àwọn tó pọ̀jù majority wọ́n wà lórí pé al-maghdubi alayhim yẹ àwọn tí a kọ́kọ́ kónú ẹ̀nà yẹ̀hùdí wad-dalluna nasara àwọn ẹni ànú yẹ ìlàwọn nasara wa qad jaa al-khabaru bi dhalika an ti wá lórí ẹ̀ nínú ọlọ́run sọ̀sọ́lá pé àwọn onímọ̀gídọ́wà alẹ́ ìmùsọ́sọ́ pé ó múlù yahud náà làwọn yẹ̀wúdí àwọn onídọ̀lú onímọ̀ nàṣọ́ra àwọn náà nàṣọ́ra ó mọ̀ pé àwọn yẹn ní akọ́ kó sínú ẹ̀ bàbá wa sọ wípé limada khussal yahudu bil ghadab wan nasara bid dalala wa in ó question gbogbo àyà ó question gbogbo statement ó question gbogbo word tó wà ńbẹ̀ ìní ó fi jẹ́kọ̀ ọmọ ìfún àtẹ̀dọ́ kí lọ pamọ́ síbi àyà rẹ̀ ó raise questions lórí àyà ó raise questions lori jumla tó bá wà nínú àyà kọ̀ọ̀kan ó raise questions lori word tó lọ́n bá lò nínú àyà nínú àyà yẹn ní gbogbo jùmlà yẹn ìní ó fi mọ ìfún àtẹ̀dọ́ kí ní lọ kí farasin sínú tafsir bàbá sọ wípé ká kwẹ́ṣàn ara wa kí ló dé tí a fi sọ wípé yẹ̀wúdí ẹni magdubi alayhim nasara onídọ̀lì tó jẹ́ pé àwọn méjèèjì mọ́ ti jẹ́ lẹ́sẹ̀ tí a kú olùdó ọ̀nà tọ́lọ́ magdubi alayhim làwọn méjèèjì dọ̀lì nàná làwọn méjèèjì <laughs> àbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀ntọ́lọ̀ ń bínú sí nítorí ẹ̀ṣẹ̀ ó sọnù náà ni ẹ̀ntọ́ sọnù tí òrùn ojú ọ̀nà tọ́lọ́run náà ti di magdubi alayhim kí wá ló dé tó wá jẹ́ pé yahudi ni wá lẹ mẹ̀gùdúbà lè mọ́ nàṣọ́rá ni wá lẹ dọ̀lípa wọn ni wọ́n champion bẹ̀ ó ní ìdí abájọ rẹ̀ o ó ní algadob innama khusso bil yahud wa in sharakahum nasara fi li'annahum ya'rifuna al-haqqa wa fi lè ó náà ni pé wọ́n mọ òdodo wọ́n tún tírèsì ànábì sọ̀sọ́là ànábì tí ó kàn tí ó jáde wọ́n tún tírèsì ẹ̀ lọ mọ̀dínà wọ́n tún sẹ́tù sí mọ̀dínà òjìṣẹ́ ọlọ́run sì lo àfi àsìkò kan ló mọ́kà kó tó tún apàdà sí mọ̀dínà náà kó tó lọ mọ̀dínà náà síbẹ̀ yunkiru náà wọ́n tún wá máa takò bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá rí òdodo tí bá ń takò òun àtàwọn yẹ̀wújú wọ́n jọ tòpọ̀ lálìkì àwọn wàyàtúnà albọ́tílà àmúdán àwọn yahudi wọ́n mọ̀ tó fínú fíndọ̀ wọ́n mọ̀ mọ̀mọ̀ mọ̀ ṣe ìró nǹkan bàjẹ́ nǹkan bàjẹ́ wọ́n mọ̀ mọ̀mọ̀ fínú fíndọ̀ àìmọye ẹlòmíì tó ló ń jẹ ìmáàmù mọ́sálásí ìmáàmù àdúgbò ìmáàmù ìlú yóò sì tún máa ní àwọn obìnrin tí tó ń bè fẹ́ǹdì abẹ́yìn ò tí ìrírí ni ìmọ̀ <laughs> gidi ni o yọ yọkùn lẹ̀ báyìí síwájú ìta rẹ̀ dàbí inú mọ́sálásí tí ọmọ kó mú kọ àbóhùn sí gbà yọ ma já àfà láwọn àyè kan yóò tún máa ṣe kúbẹ́kúbẹ́ nítorí ibi tó ti ń gbè fẹ́ndì obìnrin obìnrin tó so igi lórí ẹ̀tọ́ wà lọ tẹwàjọ ń tilẹ̀kùn mọ́ ní irú àfà wo ni tọba káyà kùránì ẹ pé àà ọ̀tán àfà ńlá lélẹ̀ tọba wá ti ẹ̀tú tó ṣe àkàwé ẹ pé àwọn ilé àwọn gan wọ́n tẹ̀lé àlìjẹ̀nà irọ́ ni àbá àtọ́lọ tẹ́fsìrì nínú Ramadan kìí sí wọ́n ni wọ́n pé ọlọ tẹ́fsìrì nínú Ramadan ó sì délé tán mo ìsàlámù O ọwọ́ nǹkan àwẹ̀ wà láì nǹkan mí ìjáde pọ̀ mọ́wó tí ó sì mọ́ sọ àfá tẹ́fsìrí tó tún dìra lọ tẹ́fsìrí wà láì láti nǹkan mí ìjáde pọ̀ mọ́wó ó táyé tó ti wà gbùgbàdà wọ́n gbọ́mọ̀ ti rí ẹjọ́ torí tọ́lọ́run kí ni yóò ṣíríkù gidi tí wọ́n náà máa tí ò rújú àbí ibi ẹbá ti rí yẹ àbí ṣíríkù kọ́ lè tẹ́ ti rí yẹ tẹ́ rírin àbí nǹkan lákọ́n àbáyà kùránù àdísì nú adó ń bẹ́lẹ̀ ẹlòmí ìtọ́jú ń pèrè láàfá láfojúrí ni o gẹ̀ẹ́sà àbámọ́dá o láfojúrí báyìí àà àdómọ̀ ilé yìí ẹlòmí ò tijú tó bá ti lọ wọlé ẹ̀ báyìí tó gbójú ẹ̀yìn ìròkè báyìí ó rí ẹrù ìmí ọmọ kan ló ti pẹ́ mẹ́ yóò sì máa kàdísì fún ọdún mọ́sálásí mọ́ ní alákàtẹ̀mí mọ̀ta ń faláàtà mọ́ láhúláhú ẹmbá so nǹkan kó àbóso nǹkan rọ̀ ẹ bá so nǹkan kọ́ ó ti ṣẹbọ́ oní ẹ̀lẹ́ òsì màkà fún afọ́lórin sọ pé wà áálìmùn bí ilmihi lam ya'malan mu'azzabun qabla ubadil wathan wà áálìmùn bí ilmihi lam ya'malan mu'azzabun qabla ubadil wathan ẹn tó bá ní mímọ̀ tí ó bá lò kí wọ́n tó máa fìyà jẹ àwọn olóòsà lálìkìyàmà wọn gan ní ọ̀kọ̀kọ̀ máa jẹ́ yànà kọ́lọ̀nkọ́ sànú wa gbogbo ń tàbí mẹ́jọ jẹ́ ìbálẹ́jọ búlé wa lórí o sàfà wa sọ pé àwọn Yẹ̀húdí wọ́n ti gbajúmọ̀ pé tí wọ́n mọ̀ òdodo wọ́n sì máa takò wọ́n sì máa lọ ṣe tí ọ̀dá lámàámà ṣe fàkánà gádọ́bù àkásù sífàtì a jẹ́ pé ìbínú ọlọ́run náà lọ jẹ́ ẹ̀sà fún ìṣẹ́tíẹ̀ṣẹ́ ẹ international relationship international relationships tí a ní wọ́n ń ṣe ọmọ mi mọ̀tẹ́hídà United Nations for what fún kíni kí rọrùn olè wà lé ayé àwọn Yahudi ni a dominate trick ti mẹ́mẹ́ wọ́n ni a ṣe resolution kan wọ́n tẹ́kì decision kan wọ́n sàdéhùn kan fuel eh, yẹ̀údí for temporarily tí ó fi override ẹ̀ gbọ́ báyá kọ́kàn fi mú ẹnì kejì kó fi mú dèmọ́lẹ̀ yìí àdéhùn 1967 pẹ̀lú àwọn Palestine wọ́n gbọ́dọ̀ gbalẹ̀ wọ́n gbọ́dọ̀ sí temporarily ni yẹ̀údí ti gbalẹ̀ wọn lọ rẹpẹtẹ nìsìn tí a sọ pé àdéhùn rẹ̀ o kí yẹ̀údí ọmọ mú bí o Palestine ọmọ mú bí o temporary ló ṣe gbogbo ẹ̀ kò sáàdé nǹkan tí ẹ máa mú sẹ́rí kò sí àdé nǹkan kan bóò ní ìrọ̀rùn sí lè wà láyé bóò láyé sí lè dá wọ́n ti wá fi Amẹ́ríkà sínú ìgbèkùn ìgbèkùn pọ̀ o níròrí kan ju pé wọ́n mọ̀ tẹ̀lé Yẹ̀húdí lọ àti democratic wọn àti republican wọn gbogbo wọn kí ma fẹ́fọ́ yẹ̀húdí ni wọ́n ma fẹ́fọ́ yẹ̀húdí ni wọ́n ma fẹ́fọ́ yẹ̀húdí ni ṣùgbọ́n jù wọn lọ kò sí tí wọ́n lè ṣe wọn ò lè kọjá tọ́lọ̀wọ̀n bá àlekọ́lá ń fẹ́ dàṣìkò tọ́lọ̀wọ̀n bá àlekọ́lá tí ó fi kalẹ̀ ayé kò lẹ̀ lọ́lọ́n tó máa wàyẹ́bùkọ́ wájú rọ́bíkà ló níjàlá líwàlé ìkìrà ogbò tí mẹ lórí pẹ̀ pátá ní títán òdè bá ọlọ́wọ̀n bá alìkọ́ láàrínkà ní ọ̀sẹ̀ kù so àwọn yahudi wọ́n lẹ́tọ̀ sí kí wọ́n ṣe wásù wọn ìròyìn wọn pẹ̀lú gádọ̀ ìbínú ọlọ́run ṣùgbọ́n àwọn nasọ́ra jahala bàbá sọ pé ànasọ́ra jahala jámù jáìlúnu jámù tẹ̀ksír aláìmọ̀kan làwọn òye òsì fún wọn tó la ya'rifuna al-haqqa ìtọ́jẹ́ òdodo àwọn ọ̀mọ̀nà lọ́ọ̀bẹ̀ ṣùgbọ́n máa wù wọn láti ṣe ẹgbàáyà kúrò náà tó sọ ìmọ̀ wù wọn láti ṣe òdodo yẹ bẹ́tì wọn ọmọ ní lọ́bẹ̀ fàkánà dọ̀lálù àkásùwì yìí a jẹ́ pé ànù náà ló fi ti wọn yẹ̀údí nítọ́jẹ́ kò mọ́ òkun gidi old testament wọ́n ti fi sọ́dọ̀ ara wọn àdàmọ̀dí rẹ̀ wọ́n wá tẹ́pọ̀ mọ́ bíbélì wọ́n wá gbé láwọn nàṣọ́rá lọ́wọ́ ẹ máa ka gbogbo contradictions contradictions contradictions wọ́n ó sì tó máa dúó lórí ẹ̀ náà pé náà làwọn sàmà sí ìkánu wọn sọ fún ìjọ kan mú ní gbogbo tó ń wí yìí kò síbi tó yẹ pé Jésù ti pẹ̀rẹ̀ lọ́lọ́run tó jíṣẹ́ Ọlọ́run ni ó ní rárá ó ní sí kìíní kankankan ṣe bí lọ́wà lọ́wọ́ wá gbé wá ó ń ní rárá o ti kọ́kọ́ ka ẹyọkan náà wọ́n á ní wá bẹ̀rẹ̀ látókè péjì yẹn náà ni o ti bẹ̀rẹ̀ mọ́ lọ sí péjì mi o wá mọ́ kàbọ̀ ká fi dá débi ọ̀rọ̀ yẹn ká fi lè gbọ́ yé dáadáa ibá ń ka lọ Jésù sì bẹ̀rẹ̀ sí bẹ̀lọ́ tún fún bẹ̀yẹn ti sì àwọn Jésù bẹ̀rẹ̀ sí bẹ̀lọ́ rárá pẹ̀lú bọ̀ Ọlọ́run ni Jésù inú kọ́ ọlọ́lọ́ ń bẹ lọ́hùn ọpọlọ ń bẹ̀rẹ̀ rẹ̀ àbí jésù bẹ̀ jésù jésù bẹ̀rẹ̀ sí bọ́lọ́ ń bíbó nǹkan méjì ló tún sọ ohun kọ̀gbàgbé mi ìgbàtọ́ àti rí ráì ẹ̀ẹ́sà wò ike ọlọ́kọ́ ọlọ́gbé bílì ẹ̀kọ́ ọlọ́gbé jùnú síbí ìgbàtọ́ bá jẹ́ pé tó ń gbíhùn ó wà ní bíbélì tó tọ́ pé ọlọ́run ni jésù ẹ̀kọ́ lọ sọ bíbélì eléyìí kọ́ lọ sọ́nù dànù bóò ni ó sì tọ́ sọ pé jésù bẹ̀rẹ̀ sí bẹ̀ lọ́n ó ti di nǹkan méjì tí ò rújú wọ́n sì tó ká gidi borí náà so ṣe mẹ̀gùdúbà lè lọ wá fìtì wọn ni àbí dọ̀lì dọ̀lì náà ló fìtì wọn nítorí wọn wá dọ̀láàbì yẹn wọn ti adi wọn tún ti adi mẹ̀gùdúbà lè yẹn náà ṣùgbọ́n dọ̀láàbì ni ó tètè gbé ìṣesí ní wàjọ ṣùgbọ́n lẹ́sì sọ pé mẹ́ta lọ́kan nǹkan mẹ́ta ó sì àtúndì ẹyọ kan padà àbà àbà so kọ́lọ̀wọ̀n bá alékiọlá mọ́sí wá ní mọ̀gúdúbí aléyìn mọ́sí wá ní dọ̀lì so ká lọ ọmọ rírì àdúrà tọ́lọ̀ ní ká máa ṣe mo fi ń sọ wípé kìí sí gbàbá tó ka fátíà nìkan ilìyàn tó máa ń ṣe àdúrà yẹn ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين àwọn tó ti dẹran jẹ̀sí lára tó bá gbé ọ̀rọ̀ lọ bá wọn wọ́n lè sọ̀rọ̀ sọ́tún sósì inú àwọn àgbàlagbà wọ́n tún abọ̀ parí ẹ̀ pé eh, ọlọ́run ìdínà sírátàlì mustẹ̀ kìí mọ̀ wọ́n bá tún parí ọ̀rọ̀ fún yà ó ti dẹran jẹ̀sí wọn lára wọ́n ti wà convinced ipé òdodo ni ọ̀rọ̀ yẹn kò sí bá ṣe àmọ́ àmọ́ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ́jú kan ká tó wá pé àmọ́ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ kan àbọ̀dún kan ṣùgbọ́n àbámọ̀dá náà láàgbé kalẹ̀ àwà tó wá fi tì sọ́dọ̀ lọ pé ìdínà siratal mustaqim ìwọ wá ń takú pé ọwà dúró lórí pé ìdínà siratal mustaqim kò sí tó burú kíyàn sàlàyé òye tó ń rí àbí ìyá ayé rẹ̀ ṣùgbọ́n síbẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ó tó wá fi tì sí ìdínà siratal mustaqim ọlọ́run gbogbo àlámọ̀rí wa mọ́sà mọ́ tọ́ wa sí ojú ọ̀nà dédé ń bẹ̀rù àti tayé àti tàlìkìyàmọ̀ ọlọ́run járí ẹ̀sìn kárimú délé o hádà wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa sallam